òun náà ní Dhul Wajhayn olójú méjì ẹ̀dá ṣekúṣẹyẹ pétísẹ́ ń bẹ pẹ̀lú àwọn ará ọ̀tún ni ó tún máa bẹ pẹ̀lú àwọn ará òsì múnáfìkì òun náà ní alágàbàǹgẹ̀bẹ̀ olùjòdìjẹsọ ẹni tó ṣe pé ń ti ń wé ó kà ń gbẹnu lásán ni nǹkan yóò ráyè jókòó sínú ọkàn يقولون بأفواههم ما ليس في قلوبهم أنتم فنصا والسنين وقاوة أو منافقي ewu tí ń bẹ lára àwọ̀ tí wọ́n ń hù ó lè koko lórí Islam àtàwọn mùsùlùmí àti mọ ọ̀tá lọ́tá wa àti yẹra fún kò ní ṣòro mùnáfìkì òun náà ni ọ̀tá ti ń ṣe bí ọ̀rẹ́ tó ṣe pé fàmọ́ra ẹ gbà láàyè láì mọ̀ yí pé ọ̀tá yín gidi ni abatẹnijẹ́ gidi ni àwọn mùnáfìkì wọ́n máa wà láwùjọ àwọn náà ni ejò olóró paramẹ́lẹ̀ téèyàn tètè fura mọ̀ pé nbẹ́nbẹ́ múnáfìkì àwọn ẹni tó ṣe kó máa ń bá wọn lọ́kàn jẹ́ púpọ̀ láti rí i pé ìlọsíwájú ìdàgbàsókè ọba ìsìn ọlọ́run ọba ìlànà anabi muhammed sallallahu alayhi wa sallam ìdùnnú iná ní ìfàsẹ́yìn àìní ó ń ṣẹlẹ̀ sẹ́sìn islam. ó sì ń ṣẹlẹ̀ sí sunnah sọlọ sallallahu alayhi wa alihi wa sallam àwọn ni munafiqun àwọn alágàbàǹgẹ̀bì ẹ̀dá àwọn àfikọ́lọ́ wọn gbà wá lọ́wọ́ wọn nítorí tí a bá ń pe àwọn kan lọ́rẹ̀ ẹ pé munafiki máa wà nígbà tó ṣe pójú ọ̀rẹ́ ló gbé wá báyìí ẹ̀yin ò sì ní mà ni wọ́n. ní ìgbà tí munafiki tó bá ṣe olùgbàgbà tó bá tó bá bá àwọn olùgbàgbọ́ òdodo pàdé yóò máa jánu fánu sọ pé òun gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣùgbọ́n ńgbà tí ó bá kù wọ́n kọ àwọn ẹni ṣẹ̀pọ̀n ẹgbẹ́ wọn wọ́n á máa ṣàfihàn yìí pé ohun tó dájú sáká ó pé àwọn bẹ lẹ́yìn yín káfíìrì làwọn náà àwọn kan fa àwọn mùsùlùmí ṣe yẹ̀yẹ́ ni. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون أو منافقين وما فيها ومؤمنين pé mọ́mìnì làwọn nígbà tó sì sì pé wọn kì í solùwàgbọ́ òdodo àwọn rò pé àwọn ń tan ọlọ́run bá jẹ ni àwọn ń tan àwọn olùgbàgbọ́ òdodo jẹ wọn ò mọ̀ kórè ara wọn làwọn ń tàn dànù ṣùgbọ́n kò yé wọn mùnáfíkì kì í sin lọ́n àyàfi nítorí kárí ni wọn á máa sin lọ́n nítorí káwọn olùbá rí wọn jọba ní aláníyè ṣe mùsùlùmí sẹ́ni tí èsè mùsùlùmí àṣìmáṣe sọ́lẹ́àtì yurauna nnas ọlọ́ọ̀ni kárí mi ni wọ́n máa ṣe káwọn èèyàn lè bá a rí wọn tọ́ba tiẹ̀ dúró pa wọn ṣe sọ̀lẹ́ wọ́n ìrántí ọlọ́run ọba rárára wala yadhkuruna Allaha illa qalila wọn kì í ṣe ìrántí ọlọ́run rárá ẹ̀ àfi ìwọ̀nba díẹ̀ tafsir mi ní ìtumọ̀ rẹ̀ ni pé rárára rárára. Rárá, rárá, rárá wọn kì í ṣe ìrántí ọlọ́run ọba ẹlẹ́dàá wa àwọn munafikun ó dájú yìí pé àwọn làwọn ẹni tó ṣe pé tí wọ́n bá lógun yá wọn ò ní í darapọ̀ mọ́ àwọn olùgbàgbọ́ òdodo wọ́n á máa sọ yìí pé èyí ti rí táwọn ò fi ṣekú para wọn ẹni tí bá ń wá kúkọ lọ sójú ogun àwọn ò tí ì ṣetán táwọn fẹ́ kú ń tà wọn ṣùgbọ́n kò yé wọn ike tọjọ kú kálukú bá tó kọ ẹsẹ nídìí kíkọ lọ sójú ogun tìbá àwọn amakọ ẹni tí ń kú láì lọ sójú ogun pọ̀ ju ẹni tó kú sójú ogun lọ qul law kuntum fi buyutikum labaraza alladhina kutiba alayhimul qatlu ila madaji'ihim sọ fún wa kí tó bá tiẹ̀ jẹ́ pé inú ilé yín lẹ́wà nínú kọ̀rọ̀ yàrá yín àwọn ẹni tọ́lọ̀ ti kọ̀kọ́ lẹ̀ pé ọjọ́ kú wọn ti pé. wọn jáde kó nu lílọ síbi tí wọn kù sí torí pé tí ọlọ́wọ́n bá bá ṣetán láti gbẹ̀mí èèyàn kò sí tàbí ṣùgbọ́n èèyàn ń lọ èèyàn ń lọ náà ni munafiki ò ná nínú owó tiẹ̀ nítorí kẹ́sìn ọlọ́run lè lọ wájú ẹ̀sìn wo ga ẹ̀sìn tí gbàgbọ́ yọ lọ wájú kó dúró síbi tó bá ọ̀nà mélòó gan ẹni ìjẹ́ múnáfíkì pín sí èsì ni àtúbọ̀tán wa kí ni àtúbọ̀tán wa àkọ́kọ́ ni pé múnáfíkì ọgbà yìí múnáfíkì ọgbà yẹ múnáfíkì yóò sì gba àyẹ́sí àti àpọ́nlé láyé ń bí ṣáájú kótó dípàsírí rẹ̀ tú sáwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n nígbà tí àṣírí rẹ̀ bá tú tán kò sí náà ni yọ kan àbùkù àbùkù tí ọ̀lẹ́gbẹ́ yóò sì tẹ́ yóò fi àtẹ̀tẹ̀ dì bí ojú yín ni ẹ múnáfìkì ẹ̀yàn olórí bú ókè ìsìlẹ̀ parọ́ fún wa sọ pé ẹgbọ́n náà wọ́n bá gbọ́ àti káfìrí lólórí bú yín wọ́n tẹ̀ tayọ ibi tí wọ́n rí àpọ́nlé ma ní ìgbà tó lọ́nba tú àṣírí wọn. torí rẹ̀ sọra o má ya o tí ó jẹ́ pé ń ló ń kà Islam àwọn èèyàn sì wò pé mùsùlùmí gidi ni ọ́ àmọ́ tí ó jẹ́ pé eégún tí nile ń ṣe nílé yín tí wọ́n ń gbé nílé yín òun náà sì ni wà lórí ti sìn ṣùgbọ́n ń hajj ń tara jẹ tí wọn bá dárúkọ àwọn almu'minun ò ní tinú láti sọ pé naam àwa ni nígbà tó sì jẹ́ pé èyí ṣe mùsùlùmí kọ́dà gan tọ́rọ̀ bá ṣẹlẹ̀ lágbólé yín táwọn bá fi ń gún ọ la bẹ́yìn ti di mùsùlùmí ẹ má bá wọn dá sí ọ̀rọ̀ eégún táwọn jogún lọ́dọ̀ àwọn baba ńlá wọn bí wọn bá wọn sọ pé ìsìláàmù kìnnìkan wọ́n máa ń fẹ́lẹ́ yóò ṣe bójúbójú ni wọ́n á kó òye sọmọ eléégún iwájú àtẹ̀yìn eléégún lòun eégún lòun ọba kú òun àti eégún làwọn sì jọ jíjọ gbẹndà kéyàmù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ làwọn mùnáfíkì mi wà láwùjọ dáadáa tí wọ́n máa sọ pé àwọn bá gbọ́ mùsùlùmí sì làwọn ṣùgbọ́n tó ṣe pé òun tiẹ̀ lójú àwọn èèyàn yóò máa sọ pé mùsùlùmí lòun tó bá ti wá délé láàrin rẹ̀ àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ yóò máa sọ fún wọn pé ẹ má jẹ́ kí èyí tí mò ń ṣe lójú ayé ọ̀tẹ̀ yín jẹ́ o òun fúnra rẹ̀ òun ajagajigi ògùn lẹ́rìí ìsìláàmù ìsìláàmù táwọn ń lọ sí mọ́sálásí òun kára àdúgbò ọmọ bá fáfáìlì olú ẹ̀yá ni o àbájága jíìgì ògùn lòun òun lọ́wọ́ àjẹ́ kí ìsìláàmù kan tá ń pariwo kó bá rárá o kúdúkúdú ni ní gbogbo ọgbà àfi bí atari ìwọ yẹn èsè mùsùlùmí ọ̀n tara rẹ jẹ ni nítorí pé àkọ́kọ́ àwa tọba táwa jẹ ò lè fi rí nǹkan kan gbà láyé àbílẹ̀ kìyàmù kí la mú lọ kí la dì mú fọ kí la lè dínà rẹ mọ a lè dín kankan lọ́nà fọ àbúrò máa parọ́ fáwọn. ọlọ́run ọba tó rínú tó ròde òní ọ̀tẹ̀ ọ ọlọ́run tó sì rínú tó ròde yìí nígbà tí ọba tẹ ọ á yọ kọjá gbogbo títẹ ọlọ́run kọ́ mọ́ tẹ àwà ìgbà tí wọ́n ti mọ ara rẹ̀ ń káfìrí tó sì dán lójú pórí kẹfìrí náà lọ fẹ́ kú sí máwùlẹ̀ rẹ̀ jẹ máwùlẹ̀ wá máa o máwùlẹ̀ rẹ̀ jẹ wọ́n rẹ̀ lálàájì máa o máwùlẹ̀ kí ló kúkú fọ sí tó wọn ń pa àwọn mùsùlùmí pé kí wọn bọ sáyà rẹ wọn ò lè rẹ jẹ innaka kafir kẹfìrí ni ọ ṣebí wọn ti sọ wípé kí ni tí wọn mú mọ́sálásí orí bútẹ́ ṣe tó jogún lọ́dọ̀ bàbá ńlá rẹ ni wọ́n hùn rí ma àwọn mùnáfìkì nìyẹn ẹni jọ pé yóò máa sọ fáwọn mùsùlùmí pé mùsùlùmí lọ yóò sì máa sọ fáwọn káfìrí pé ara wọn lọ irú rẹ̀ pọ̀ gan-an láwùjọ Yorùbá yìí wọ́n pọ̀ gidigidi láwùjọ Yorùbá yìí ìdí nìyí tó fi jẹ́ pé bá a ti ṣe wá mọ́ṣáláṣí báyìí ẹlòmíì gan ntọ́ yọni nínú ìsìláàmù ń bẹ lára rẹ̀ ó sì wá mọ́ṣáláṣí kó fẹ́ sin lọ subhanallah àjí máa mú fi bánú ọ̀fọ̀ ó ti fi mú bánú láàrọ̀ yìí èyí ó dàbí rúkúyà èyí ó dàbí rúkúyà tó wá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ti pọ̀fọ̀ darí kó tó jáde ńlẹ̀ gan-an ní ìsìn tọ́ba àti tó ti ń jáde lọ yóò tún fọ̀fọ̀ yóò tún mọ́fọ̀ bánú ni áà mùsùlùmí náà wá dà bóun ni babaláwo àtàwọn olórí bútí tún rí torí ẹ àwọn mùnáfìkì nìyẹn àwọn mùnáfìkì nìyẹn tọ́ba jọ ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn mọ́sálásí oní àwọn àtútọ́ sókè tí wọ́n máa fojú gbà kótó gbígbólóhùn méjì astaghfirullah astaghfirullah àwọn tọ́ba wa jókòó tì táwọn wò pé bàbá yìí ti dàgbà kò lè sọ̀rọ̀ méjì kọ́mọ́sí astaghfirullah. àwọn ọmọ pé àwọn àgbàlagbà rere nìyẹn àwọn bàbá tó ṣe pàtùbọ̀tán tí wọ́n dá kọlọ̀njọ́ dá kalẹ̀ àwọn máa wí bẹ́ẹ̀ tọ́ba mọ́ṣáláṣí bọ́ sáàfin gbogbo ẹ̀ kò ju ìrìn ẹsẹ̀ bàtà méje lọ tọ́ba ti bọ́ síbẹ̀ ọ̀ yọ astagfuru láì dànù yọ dànù pátápátá ńgbà ya sọ yìí pé ẹ̀ka rí tó ń sí ni òun ṣe mùsùlùmí ẹ má musulmi mùsùlùmí má ṣoògùn ẹ o yóò ma sọ fọba pé òun tó ń tẹ rí báyìí òògùn nu òògùn lẹ ń bá sọ̀rọ̀ a òun lè fògùn lẹ mọ̀nàfíkì nìyẹn mọ́sálásí mẹ́yẹn ó sọ pé gbogbo astagfirullah burúkú ni astagfirullah orí ìdí rẹ̀ lọ́wọ́ àwọn mùnáfíkì nìyẹn wọ́n fi ọ́ jẹ lèmáàmù àwọn rò pé mùsùlùmí ni ọ́ àwọn èèyàn wá tò lẹ́yìn rẹ̀ ọ̀daràn ń ṣe Allahu akbar gbogbo jama náà ń ṣe Allahu akbar wọn ò mọ̀ kẹ́yìn mùnáfíkì làwọn tò ẹ̀yìn mùnáfíkì àdínì làwọn tò àti gbogbo ìsìláàmù rẹ̀ kò ju kó ṣe lèmáàmù kó fi pawó lọ àti ọ̀tá ọlọ́ọ̀gì dì ní ọlọ́ọ̀ni lójú méjèèjì bàbá páàgùn ni kò ní nǹkan kan fi islam ṣe ju ikpe kọkàn fi pawó lọ wàlà hawla wàlà quwwata illa billah àwọn munafiki àdínì wọn pọ̀ wọn fi ọjà àfáà máa ṣe tafsiri fún wa ní ogún ní gbogbo òlu yóò sì máa ṣe tafsiri ẹ̀yin olùkọ́lọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀ ní bá yín sọ yóò sì fi máa polongo oògùn oògùn ni wọn máa polongo sáà kúránì náà lọ́wọ́ aṣọ kíkẹ́ máa kú ẹ máa sọ oògùn alukurani náà ló sọ kíkẹ́ ẹ máa satari alukurani náà ló sọ kíkẹ́ ẹ lọ́mọ wá ewé àjẹ́ òfòlé alukurani náà ńlọ́nìkẹ́ ẹ máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tafsiri lẹ́lẹ́ǹsẹ̀ oògùn lẹ́ ń polówó àwọn babaláwo adúpẹ́ fọlọ́npẹ́ ìṣe bẹ́ẹ̀ nílẹ̀ yìí àwọn èèyàn tó ń ṣerú eléyẹn ń bọ̀ wá ní Islam náà wá wà àwọn àdínì nìyẹn àwọn ọ̀tọ̀ ọlọ́run níwájú àtìlẹ́yìn nìyẹn torí ẹ fún wa dọ̀ ní ìsìláàmù nù ṣọ́ra fún wa á bọ̀ sanna bó ṣe wọ̀nà ní rọrùn ṣọ́ra fún wa ẹnì kan sì tó lè máa gbé gẹ́gẹ́ láyé tó ní pé gbogbo bá ti se ni wọn náà se nígbà tí gbogbo wa iná níbi a kù sí iná tiwa tẹnìkan kan lọ. àmọkọ wa gbé àwọn bàbá kan àwọn bàbá kan táwọn bàbá kan bá ti ṣe ni wọn náà sá máa ṣe ọfẹ sórí igun rọrùn kọlọ ọba kọ máa ṣàwà lórí igun kí wàá ní ipò múnáfìkì gba yìí ó lè gbẹyẹ yọ á padà parí rẹ̀ síbi ẹ̀tẹ́ láyé ń bì tá a sì rí bá tú gbogbo tọgba gbogbo rawọ nínú munafiki èyí tí ìwà munafiki tiẹ̀ ga jù òun ò ní wọná lásán o tó bá di lọ́la kìyàmà inú sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ ọ̀gbun náà ìlọ́nà ọba àwọn kò wá sí tó bá di lọ́la kìyàmà ọlọ́ndàkùn abẹ́ọ́ mọ́sàwá ní munafiki. ìdí abájọ tó fi já àwọn ò ní sí létí bèbè náà wọn ò ní sí láàrin gbùngbùn náà àní sálẹ̀ sálẹ̀ sálẹ̀ sálẹ̀ ọgbọ́n náà ibẹ̀ làwọn wà tí wọn náà sì mà ibi tí náà ti burú jù ibi tí náà ti gbóná jù òun náà níbi ìsàlẹ̀sàlẹ̀ rẹ̀ ibẹ̀ lọ́lọ́wọ́ bó kó àwọn mùnáfíkì yìí sí ọlọ́ni innal munafiqina fi darkil asfali minan nar dájúdájú àwọn mùnáfíkì tó di lálùkìyàmà inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ẹni wọ́n kó wọn dà sí torí pé àwọn gan lọ dára àwọn gan ni káfíìrì ńlá làwọn sì wà nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà sẹ́wọ̀n kan táwọn mùsùlùmí jẹ́ láyé pé mùsùlùmí làwọn ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wá sí mọ̀ wọn ní káfíìrì látàrí irọ́ tí wọ́n pa láyé wọn tí wọ́n fojú hàn gbangba pé káfíìrì làwọn níyà tí wọ́n tún ṣe lékè táwọn káfíìrì pọ́nbélé torí ẹ̀ kí wọ́n á ní sọ ní ìdẹni tí ó wọ ìsàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ìyẹn ni pé kí ni wọ́n máa ṣe nárí téèyàn fi di mùnáfìkì àgbà mùnáfìkì àgbà wà mùnáfìkì kékeré wà kí lèèyàn ṣe téèyàn fi di mùnáfìkì àgbà àwọn nǹkan tí sọ̀yàn di mùnáfìkì àgbà wọ́n jẹ́ oríṣi mẹ́fà a gbọ́dọ̀ sọ̀ra fún wa torí pé kò wú ẹmí kémi mùnáfìkì mi lójú pé ọ wa Muhammad sallallahu alayhi wa ẹ̀rù máa bá àwọn gidigidi ike kọ́ má jẹ́ pé ọ̀kan náà amúnáfíkì làwọn bí sọ̀hábí ṣe gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ìmáàní wọn ní agbára tó tó nípa ẹ̀rù máa bá àwọn jojúmọ́ ni káwọn má lọ́jọ́ kan náà amúnáfíkì anabi sallallahu alaihi wa sallam ó dárúkọ àwọn amúnáfíkì tó wà láyé gbà ó dákọ àwọn fọkàn náà àwọn sọ̀hábí sọ̀hábí orúkọ rẹ̀ ń jẹ́ Hudayfa ibn al-Yaman radiyallahu anhuma anábì dárúkọ wọn fún sàbẹ yìí ó fowókọ wọn pamọ́ sọ́dọ̀ rẹ̀ lágbájá ọmọ tàmẹ̀dù múnáfìkì ni dóòlà ọmọ tàmẹ̀dù múnáfìkì ni lágbájá ọmọ alágbájá múnáfìkì ni wọ́n dákọ̀ wọn lọ́wọ́. àwọn sọ̀hábà ọmọ wa òkè tó àṣírí àwọn ń bẹ lọ́dọ̀ Hudhaifa bóyá múnáfìkì làwọn ní ìsìn àwọn ọmọ. ok ẹni tẹ́lu bá ń bà káàtì ẹ̀pẹ́ tí ó hùwà múnáfìkì sẹ́wọ̀n kí wọ́n sá fún wa torí kọ́ mọ́ lọ́ọ́ di múnáfìkì kú. tọ́ yàtọ̀ sáwọn ẹni tí ẹrù ọba táwọn ti dára ọmọ tẹ́lẹ̀ náà kórì ibú làwọn fẹ́ ṣekú aṣáájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu ó pe Hudayfa ń jọkàn ó ní wà Hudayfa mọ mọ pé anabi sallallahu alayhi wa sallam ó gbórúkọ àwọn mọnàfíkì pamọ́ sí ọlọ́dọ̀ dákun ìmọ̀ bókọ mi ń bẹ́ nu wa subhanallah al bí Umar ti ṣe tó Umar tó ṣe pé tó bá ń tọ̀ ọ̀nà kan bọ̀ ṣètọ́ ni ò tẹ́rù níbi tí imáàni rẹ̀ lágbára dé Umaru yìí lẹ́rù wá ń bà tí wọ́n ṣe béèrè lọ́dọ̀ Hudhaifa ṣé ó kọ́ mi ò sínú wa ó ó kọ́ rí ò sínú wa àmọ́ lẹ́yìn ẹnìkan àtún bímí léèrè kí n dá ló mà ẹnìkan a ẹ̀rù tí ó yẹ torí àlọ́ wọn ti máa gba mùnáfìkì báwo mádà ìṣe kínní àwọn lè di mùnáfìkì à bóyá nu wọn gan lọ wà bóyá wọn gan lọ gbókun tó burú jù nu wọn torí ẹ èèyàn gbọ́dọ̀ sallallahu alayhi wa alihi wa sallam kéèyàn já sallallahu alayhi wa sallam anabi ọ náà bẹ́ẹ̀ ni wọ́n máa sọ tọ́ba ti kàdífà nàbì sallallahu alaihi wasallam fún wa mùnàfíkì ó ti ní ya ṣé ọ̀rọ̀ wa là sọ no scientifically scientifically ọ̀rọ̀ yẹn ò ṣe déédé fún scientifically náà kò ní dáa fún ànábì tí wàá sọ̀rọ̀ òpònú dídìrín rẹ wàá sọ pé scientifically ọ̀rọ̀ yẹn ò ṣe déédé ó dájú pọ̀ gbádùn níjẹ́ wọ́n bí fi scientifically technologically. torí di eléyìí báyìí anabi ọgbọdọ sọ̀rọ̀ kalẹ̀ kọ ọmọ wa yiri rẹ wò kọ ọmọ wò kó sí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní ajá dúdú ṣaitan ó ní ṣaitan ní dúdú wà sọ pé scientifically kì í sí bẹ́ẹ̀ kò ní dáa fún scientifically náà kí ni wọn mọ tí ń jẹ scientifically sọkàn lọ sukùn wọn kó rọ sí ọ lórí lọba tán anabi sallallahu alayhi wa sallam tí kì í sọ̀rọ̀ fẹnu tẹ́gbẹ́ tọ́lọ̀ bá ní kọ́ sọ ní máa sọ lẹ́nu tiẹ̀ ọ̀wá ní irọ́ nípa òdi mùnáfìkì tí ó wọ́ sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà àfi kó túbá kó tó kù. anabi sallallahu alayhi wa sallam ó ṣàlàyé fún wa báwo lẹ́yìn káfìrì báwo ló ti ṣe tóbi tó nínú náà jahannam àwọn sọ pé a gbọ́ a sì gbàgbọ́ ètùkọ́ mọ̀ wá òkè òkè téèyàn lọ́ba tóbi tó bá yẹ báwo wá lórí rẹ̀ gbọ́tò. èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún pípé anabi ló purọ́ sallallahu alayhi wa alihi wa sallam ọba tó sọ jáde jama pérọ la anabi ń pa ẹlòmíì bá ti gbọ́rọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹkọrin tí ọmọ anyimu ni yóò máa nyimu yóò máa ó ti tírèn imú rẹ gan débi pé tí ọba sọ pé kó yín ìmúto tí wọ́n á yín kọ́ ẹ̀ sì otu sọ̀rọ̀ ìmúto o ti túmọ̀ sí mi rẹ lẹ́ni tí ọmọ pa nábì sallallahu alaihi wasallam ló kúrọ̀ tó eléyìí túmọ̀ sí pé rẹ àwọn nǹkan tá nábì sallallahu alaihi àwọn gbogbo ẹ si, sí gbogbo ba lọ da ẹ sí ẹ ṣọ́ra fati pa anabi ló kúrò ẹ ṣọ́ra fati pa anabi ló kúrò anabi sallallahu alaihi wasallam ní tẹ́ bá ti kú tẹ́ bá ti lè gbé yín sínú sàárè ìta gbé yín sínú sàárè màlàíkà méjì ó wá bá yín wọ́n jẹ́ munkar àti nakir wọ́n wá dá yín jókòó nínú sàárè yín wọ́n sísàárì ìrógódó iná náà ni wọ́n tún ti dáyà jókòó àti ní màlẹ́kà méjì àpà àpà bá tiẹ̀ parọ́ kọ́pọ̀ ètò sóòkù kọ́mọ́ máa pè é tó hàn pé rọ́ọ̀nì pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ti sọ bẹ́ẹ̀ tó gbọ́rọ̀ nígbà àkọ́kọ́ torí ẹ ẹni tó sọ ẹ mùnáfìkì tọ́lẹ́tọ̀ sí kọ́wọ́ ìyá ń bẹ́ẹ̀ nù mbembe onye ó ní rárá o rárá o ìyàbá o ìyàbá o ẹni tá a ti páàkì bẹ́ẹ̀ òun ti lọ́nu jáde ìyá kín ọ̀pọ̀ ànábì ló kúrọ̀ nìyẹn wọn náà máa retí ìgbéǹda kìyàmà sáti kú lórí orí wàá gbà á pa ànábì ló ìgbà tó ń ayé òun bá bàbá ńlá wa adam níbẹ̀ ẹnìkan bá ní a ah, èwo tó ti kú láti ọdún tó ti pẹ́ náà lànàbì tún lòún bá ń ó lè ní mi ń gbọ́ yóò bá ń gbọ́ yóò bá ìyẹn ni pé irú rọ́ọ̀wù lànàbì pa yìí ẹ lànàbì tún lòún bá ó ti pa anabi ló kúrọ nù ó pa ló kúrọ tiẹ bọ ó tún nígbà tó ń dé sámà kejì ó ń bá anabi àti anabi Yahya ó ń bá àwọn méjèèjì nínú sámà kejì sọ yìí pé àwọn anabi tó ti kú ti pẹ́ àbánabi yìí sátọ́lọ̀ ń gbé lọ sí sẹ́mà bóòlù sí wàá bá pàdé mbẹ gbogbo oru ẹlẹ́yìn ẹni tó bá ní rọ́lá ànábì ń pa ọdì mùnáfìkì ńlá bẹ́ẹ̀ náà ni màtánàbí wa ń darí bọ̀ tó sọ̀kalẹ̀ tó dé sámà lé ayé yàtọ̀ sípò anabi musa ní sámà kẹfà ìran anabi sallallahu alaihi wasallam padà lọ́sọ́dọ̀ lọ lọ́bẹ̀ lọ́n sọ̀láàtù ìwọ́n ti pè àádọ́ta eléyìí tó ṣe lọ́ràn yẹn lórí rẹ̀ àtàwọn àjọ rẹ̀ yìí agbára àjọ rẹ̀ ò ní ká wọn ò ní mójútó. anabi wa ń lọ ń bọ̀ ń lọ ń bọ̀ ń lọ ń bọ̀ títí tọ́lọ̀ fi dínkù tó fi kú márùn. àní anabi ah, ah, musa ni wọn ran anabi lọ ní ran abọ ní ran lọ ní musa tó ti kú ti pẹ́ fáwọn tísàárì rẹ̀ ń bẹ níbi tó wà tá a dá ma. tọ́ kọ́ ọmọ wa sọ báwọn òun pa ànábì ló kúrọ̀ nù ànábì wa nígbà tó ń sọ̀kalẹ̀ bọ̀ tó délé ayé tó tún dé mọ́sálásí Baitul Maqdis ọlọ́run wa bá kó gbogbo àwọn ànábì yẹn jọ ànábì wa ṣe ìmáàmù fún gbogbo wa wọ́n ṣe sọ láti lẹ́yìn ọ̀gá wa ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn á ní àà àwọn àmọ́ àwọn àwọn ànábì tó ti kú ó wọn ṣe àṣẹ sọláàtì lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam àwa gbọ́ àṣìgbàgbọ́ àṣeyèméjì wàláhì tí ọba ti ṣe èméjì àbò onírọ́lá ànábì ń pa òdi mùnáfìkì nù tọ́ bákan náà nínú tó tún sọ ní di mùnáfìkì àgbà. takdhibu ba'd ma jaa bihi rasul sallallahu alayhi wa sallam ó gbogbo dáná lọ gbàgbọ́ gbogbo dáná bí gbà wà lọ gbàgbọ́ àwọn bíi ti kísòkòtò rẹ ọmọ ma wọlé kọ ọgbà lẹ́yìn gbọ́ tó bá ṣe agba. àgbà bíi ká kọ ọkàn mú nǹkan kan nu tọ́lọ̀ fi rán anabi sallallahu alaihi wasallam olóhùn lọ gbàgbọ́ bọ́t gbogbo nǹkan yòókù lọ gbàgbọ́ ẹ̀yọ ọ̀sà ìgbàgbọ́ ọ̀sọ̀ mùnàfíkì àgbà tí ó wọ́ sàlẹ̀sàlẹ̀ ọ̀gbọ́n náà tó bá di lọ́la kìyà sẹ́wọ̀n kí inú ewu láwà wàláhì inú ewu láwà láwùjọ yorùbá yìí táwọn èèyàn máa fẹ́ràn kó sọ àsọsẹ́nu wọ́n máa sọ̀rọ̀ tako gbogbo nǹkan wọ́n wá ní wọn ò ní ma kí là fi ṣe yẹyẹ kí pa àwọn èèyàn kan ni so gbogbo orú àwọn wọ̀nyẹn yóò yẹ lómi lẹ́nu gbẹndẹ alkiyam pé ohun fọwọ́ bá fáìlì ibi tí ọ̀dà ni ọba ara rẹ̀ gbẹndẹ ọlọ́run káwọ́ gbogbo fi rán agbọ́dọ̀ gbogbo ẹ̀ la gbàgbọ́ ara ntọ́lọ́fin anabi sallallahu alayhi wa sallam ó lè tó yẹ pé ẹnìkan náà mùsùlùmí ń gbogbo gba kò tí ì máa fi ṣe wà o kò tí fi ṣe o eléyìí gangan fún ara ewu ni o àmọ́ kò tí ì burú tó sọ pé òun ò ní fi ṣe wà o nítorí pé òun o lòun débi òun lò lórí ibú àgbà kọ́nà mọ́ yà wá lò lórí ibú torí ẹ eléyìí ń jẹ́ máa nínú nǹkan tí tuma sọ yẹn di munafiki àgbà òun náà ni bughdu rasuli sallallahu alayhi wa sallam ìkórìíra anabi sallallahu alayhi wa sallam ní ọkàn máa kórìíra anabi ẹ dákun ṣé ẹ fẹ́ sórí rẹ gbàtí ẹ máa ní ọmọ ah, kórìíra anabi yẹn a ah, a'udhu billahi minash shaitani rajim ìkórìíra èèyàn tí ń jẹ́ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sọ ní di munafiki ńlá anabi tó ń pé a gbọ́dọ̀ fẹ́ràn tayọ bá a ṣe fẹ́ràn orí ara wa ká tó lè di mùsùlùmí ni wọ́n wá jẹ́ kó kórìíra ó ní gbogbo gbàtí bá ti dárúkọ pa anabi ẹ anabi muhammad ẹ inú ká máa ń rún ni inú tí ó rún ọkùnrin inú tí ó rún ọpànù nítorí pé èèyàn lè máa bínú ànábì sallallahu alaihi wasallam kó gbáyé gbádùn ó sì lè máa bínú ànábì sallallahu alaihi wasallam kó rí ibi dé sí lẹ́yìn ikú àfinú yá torí ẹ a gbọ́dọ̀ kórìíra ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a gbọ́dọ̀ sàkíyèsí agbọn abẹ yẹn ẹni táwọn máa ń bẹ lọ́kàn rẹ̀ kọ wọnà tí ó fi bọ́ lọ́wọ́ àrùn àrùn jẹmúnáfìkì kọsọsipítù tó lè báyàwó kò sí hospital tó lè gbìyàn lábẹ́rẹ́ rẹ̀ tí munafiki ó fi jáde kú lára rẹ̀ alukurani nìkan ló lè wò ọ́ sàn nínú àrùn jíjẹ́ munafiki bákan náà nínú tí tún sọ ní di munafiki ńlá ọ̀nà ni bughdu ba'di ma ja'a bihi rasul sallallahu alayhi wa sallam kéèyàn máa kórìíra apá kan nínú tọ́lọ̀ fi rán nabi muhammad sallallahu alayhi wa sallam kódà kó se pọ̀ ń se ó ń ṣe nǹkan tó lọ́n fi rán ànábì yìí ṣùgbọ́n kórìíra rẹ̀ kí kórìíra tó kórìíra rẹ̀ yẹn ó ti sọ ọ́ di mùnáfìkì àgbà mùnáfìkì àgbà yẹn ó ju jíjẹ́ káfìrí lọ mùnáfìkì àgbà yẹn ó ju jíjẹ́ káfìrí lọ torí de eléyìí báyìí ẹni tó bá ti di mùnáfìkì àgbà ọ̀rọ̀ rẹ̀ burú ju ti káfìrí lọ torí ẹ ó ti kọ́kọ́ ya káfìrí kótó tún wá ya munafiki ó ti ya káfìrì kótó di kótó wá ya munafiki torí ẹ a gbọ́dọ̀ kórìíra ìtọ́lọ́fìrán nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹlẹ́karùn nínú tuntun sọ ni di munafiki ńlá wọn náà ní ká máa dunnú ikú ìfàsẹ́yìn bẹ́sìn ànábì sallallahu alayhi wa sallam gbàsẹ́yìn máa ti bá ń tọ́lọ̀ fi rántí pẹ́ ẹ wá ń dunnú ẹ̀ ń dọ̀wọ̀ ẹ̀kẹ́ ẹ̀ ń ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ á ẹ̀ di mùnáfìkì ńlá ẹ̀ ti kọ́kọ́ di káfìrì náà kẹ́ ẹ̀ ti wá di mùnáfìkì ńlá iná lẹ́yìn fi ń o bákan náà inú tó tó sọ ni di mùnáfìkì ńlá wọn náà ní kí wọn máa kórìíra àrànṣetọ́ bẹ́sìn ọlọ wọn lọ ran ẹ̀sìn Islam ṣe gbogbo olú yìí wá di mùsùlùmí kò sòro fọlọ wàláì tó bá wù ọ lọ pé kí gbogbo olú yìí kó di mùsùlùmí kí lè o tó sùn wàláì kọ̀nà lọ́wọ́ bá ní kankan ju kó sọ pé gbogbo yẹn di mùsùlùmí lọ kí wọ́n sì di lẹ́sẹ̀kẹsẹ̀ àtàlágídí ńlá àtàlágídí kékeré wàláì gbogbo wọn ni ó di mùsùlùmí ọlọ́wọ́ bá wá ṣe bẹ́ẹ̀ gbogbo wọn di mùsùlùmí ọlọ́kọ́ bá gbà ní mùsùlùmí fa bóòlù ṣẹlẹsẹ báyẹ gbogbo àwọn tá à ń pawó lọ́dọ̀ wọn tí wọ́n máa bá tí wọ́n máa bá wa tá à ń ṣoògùn fún tá à ń ṣáájò fún àṣà olórí ibú náà ní tẹ́lẹ̀ náà ó ti kọ́kọ́ sórí ibú ńlá ó ti wá fi tuntun burú ju ó tún fi kún bóòlù gbogbo wọn ti wá lè di mùsùlùmí ọkẹ́ ẹni tí wọn bá ń bí kọ́ lọ kú sígbó lọ dẹnu rẹ dé òkun kọ́ máa mú títí tẹ̀ yó rubbish ẹni tó bá ń kórìíra pàrọ̀ sí bẹ́sìn ọlọ́run àrànṣe bá ẹ̀sìn tọ́lọ́ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam orúkọ wọn ni munafiki ńlá abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lé da wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́sọ́ wa kọ́ là wa kọ́mọ̀sẹ̀ yà wá ní munafiki aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله عباد الله لا lẹ́yìn لا tá àwọn nǹkan tó máa ń sọ yàtí mùnáfìkì ńlá jẹ́ kíni àti kíni ló máa ń sọ yàtí mùnáfìkì kékeré mùnáfìkì kékeré òun náà ọ̀rọ̀ rẹ̀ burú jáì o ẹni bú ẹni lásán ló náà o èèyàn játijàti rádaràda ló náà o kò lè jámọ́ kankan láwùjọ mi èèyàn o ẹni àbùkù ẹni ẹ̀tẹ́ ni ọmọ jẹ lójú àwọn èèyàn àyàfi ká sì rí ọmọ ti tù òun náà gan aburú ló ń retí rẹ o tó bá fi lè kú lórí ìjẹ́mu náà fi kékeré yìí yọ gbà tó bá di lọ́la kìyàmà tó bá wọ ọlọ́run láti fìyà rẹ̀ jẹ torí ẹ̀ àti kékeré àti nílá ọlọ́run dákun má fi kàṣà dánwò fáwa mùnáfìkì kékeré òun náà ní àwọn àmì márùn gẹ́gẹ́ bí mùnáfìkì ńlá bóun náà ti ṣe ní àwọn àpẹẹrẹ márùn mùnáfìkì kékeré Ànábì sallallahu alayhi wa sallam ó ṣàlàyé wọn fún wa nínú àwọn ahadith tó gúnrégé tó fẹsẹ̀ rinlẹ̀ Ànábì ní idha haddatha kadab àìsọ̀rọ̀ rẹ̀ láì parọ́ àìsọ̀rọ̀ rẹ̀ láì parọ́ nínú àmì mùnáfìkì kékeré mu bẹ́ẹ̀ náà mọ̀ kó burú jáì nítorí pé mùnáfìkì kékeré náà àtúbọ̀tán rẹ̀ ò ní dáa ẹni tí ń parọ́ fún wa tí ń parọ́ fún wa yóò gba ìyọ́gbẹ́ yẹ o títí tí àṣírí rẹ̀ ó fi tu ni wàláhì tó bá tú níjọ́ tí máa ń sòdodo gan àní gbàgbọ́ ma pé ta lẹ lọ sọ̀rọ̀ yẹn fún yín lágbájá ni kò ní dáa fún lọ́mọ tó ṣe pé rọ́ ti fọ́ orí ẹ̀ lọ́mọ olórí bútì èso tọ̀ ọ̀yọ́ òótọ́ ni tòní tọ́ sọ irọ́ ni nígbà tí wọ́n nílá ká ìpèjọ́ yíyọ subhanallah bẹ́ẹ̀ ni ẹnìjọ́ pé irọ́ ti pọ̀jù lẹ́nu rẹ̀ kò sí ní tí máa gbàgbọ́ ma tábàtì wa bọ̀rọ̀ wá débẹ̀ àpọ́nlé náà wà dà mà ẹ̀tẹ́ burúkú ni lọ́mọ rẹ bá ń lọ wọ́n lọ́mọ bàbá òkúrọ̀ nù bàbá òkúrọ̀ èèwọ̀ a tá a ló kúrọ̀ méjì ládùúgbò yìí subhanallah èèyàn tẹ̀pin torí ẹ̀ iyì rẹ nìkan sọ̀rọ̀ kaba bẹ́ẹ̀ iyì rẹ nìkan tí sòdodo kọjá yìí gbogbo ọ̀rọ̀ tó bá sọ fáwọn èèyàn wọ́n sọ pé tó bá jẹ́ lágbájá ni òdodo ni máa sọ àkàrọ̀ mọ́ lẹ́nu rí yàtọ̀ sí wọ́n wọ́n kó òdodo mọ́ lẹ́nu rí aburú tiẹ̀ nù kódà etí ọmọ jajẹ ni bó ti kúrọ lónìí ó ti kúrọ lónìí wákàpá wákàpá bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà irọ́ gidi ni irọ́ ló fi ń jẹun irọ́ ló fi ń sayé àìsọ̀rọ̀ rẹ̀ láì parọ́ nítaànà bí nsọnù mùnàfíkì ṣùgbọ́n ẹni tó ṣe é pé òdodo ló máa ń sọ ṣùgbọ́n máa ń fi rọ́ọ̀lù láàrin ní ẹlẹ́ẹ̀kan láàrin eléyẹn aburú ńlá ló náà wà lórí ẹ̀ ṣùgbọ́n kò tí ì sọ di mùnàfíkì mùnàfíkì wọ́n ní àìsọ̀rọ̀ rẹ̀ láìparọ́ yẹn ni gbogbo gbòǹjì ọba sọ ní tiẹ̀ ńkọ́ yọ parọ́ náà yọ parọ́ náà yọ parọ́ náà àmọ́ wọ́n ẹ̀ka láre ìdákúrekú ni ọ̀rọ̀ tiẹ̀ ìdákúrekú ni ọ̀rọ̀ tiẹ̀ orí aburú ńlá lọ wà èèyàn jàtìjàtì náà sì ni wọn náà ṣùgbọ́n ṣọ́ra fún torí èèyàn ò ní yé ṣọ́ra alẹ̀ fúnra pa títí tí ó fi di pé irọ́ mọ̀yàn létè tí irọ́ bá sì ti mọ̀yàn lẹ́nu èèyàn di mùnáfìkì nù kọlọ̀ kọ́ sànù wa ṣé bẹ́ẹ̀ máa ń gbé ẹ̀yin gan fúnra ara yín lẹ́ sọ àwọn máa ń di mùnáfìkì. tọ́wọ́ bá sòdodo fún yín lórí nítòsí ẹ̀tún kú ẹgbà bò ẹ̀tún ná tó gbogbo rírì ó ọmọ ọmọ gbọ́ yín bẹ̀ pé nílé ayé yìí o ẹni tí o bá ti fẹ́ máa jẹ gba kò ní máa sòdodo tí bá ti ń sòdodo yóò máa jẹ gba ọmọ yìí lọ títí. tọ́mọ ó fi wá yọ lórí ibú ńlá tí ó fi di bàbá onírọ́ bàbá tí èso òdodo torí ẹ̀ka sọ̀rọ̀ àfúnrọ̀ pa ọ́ òpùrọ̀ òbùkátà kó ronú kó tó parọ́ àmẹ́ni tí ó bá sòdodo ó gbọ́dọ̀ ronú kó tó sọ̀rọ̀ ẹni tí ó bá parọ́ wàláì kò bùkátà kó ronú yọkàn gbé kalẹ̀ ní sẹ́yìn torí pé gbogbo tó ń fẹ́ sọ kò ní bá ń ti ń ṣẹlẹ̀ mu. ṣùgbọ́n ẹni tí ó bá sọ òdodo òun bùkátà kó ronú tó sọ̀rọ̀ torí kọ́ o ti wí kó o tó wá mọ̀ ìgbé irọ́ ni tó ń pa ìwọ ronú nǹkan mo fẹ́ sọ ṣe ṣẹlẹ̀ ni mo fẹ́ wí àbí mo ti fẹ́ fi kún àbí mo fẹ́ dínkù bẹ́ẹ̀ so ẹni tí ó bá sọ òdodo láyé yóò ronú bùkátà kó tó fún wọn pé ẹ bá lé onírọ́nù láéláé ẹ gbọ́dọ̀ tún fi lọ mí má mo sì bẹ́ẹ̀ ni àpọ́nlé ni nì má sọjá o Mùsùlùmí sì bẹ́ẹ̀ ni àpọ́nlé ni torí tó o bá sọjá àṣeyàn játijàti ni mo sì bẹ́ẹ̀ ni àpọ́nlé ni èmi lẹ́wọ́n á sọ fún kí n sọ pé ń bá yín lé ń bá yín lé ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ torí ẹ, ẹ rí i pé àgbàlagbà gan wọn máa kọ ọ̀rọ̀ pa káwọn ẹsẹ tí ì sọ kékeré. owó rẹ̀ tó tọrọ pípọ̀ wá gbà mo lówó ní san àmọ́ sọ fún pé mo lówó pọ lọwọ mi àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan náà tó sọ̀rọ̀ náà ló tún jára rẹ̀ àbíkọ́jẹ́ pé onítọ̀ bá dàn kọ́ sọ fún pé mo ní àbóríire ò pé ni àbóríire ò pé ni tí fi ń rán ọ wá sí lọ́dọ̀ mi. wọ́n wá dùn sọ ọba wọn ọba wọn wọ́n ti wá wí wọ́n ní kí n sọ fún yín pé ọmọ tó jọ mẹ́ta o oh. èèyàn sọ fún yẹn pé àbórí rè ó pé mi tí ń fẹ́ ọ wá sínwó lọ́dọ̀ ni tí mo ní kó lọ gbà wá nù ni sọ fún yín nù ọ̀hán ah, ni ni kì í ṣe ní tí wọ́n ràn wọ̀nù ní tí wọ́n ràn ni sọ fún pé mo ní àbórí rè ó pé ni ẹni tó jíṣẹ́ ní tí wọ́n ràn òun kọ́ ni wọ́n sọ pé nǹkan ẹni tí wọ́n jíṣẹ́ fún lábùkù bófin ṣe sọnù wọn ni lẹ́yìísà nàkùlùl kófìrí kófìrà ẹni tó bá ṣàlàyé ntẹ́nìkan wí tó fi di kẹfẹ́rí kọ́sọ́wọ́ di kẹfẹ́rí àbí òye wa ẹnìkan sọ̀rọ̀ kan nísì àwa sọ pé látàrí ọ̀rọ̀ tó sọ ó ti di kẹfẹ́rí ẹnìkan wá ń bì wọ́n pé kí ló sọ náà rí tó ń fi lódì kèfèrí ntọ́ sọ ìwọ náà wàá sọ sọmọ pé wọ́n sọ nítorí pé wọ́n náà gbàgbọ́ bẹ́ẹ̀ ìwọ ń sọ láti ròyìn ntọ́ ṣe tó fi di kèfèrí ni eléyìí ọ̀sọ̀ wọ́n di kèfèrí báwo alẹ́ nìkan sì sọ pé kọ́ sọ fún pé wọ́n ní àbórí yín ò pé ni wọ́n ní kí n sọ fún yín wípé àbórí rè ò pé ni wọ́n ní kí n sọ fún yín wípé àbórí rè ò pé ni tó fi rán ọ wá máa sìnwó lọ́dọ̀ mi so ìwọ sàlàyé tí wọ́n wí ni ọ̀sẹ́ yéésì wọ́n lọ sọ pé àbórí yín ò pé tó fi àmà tàdí mẹ́yìn nígbà tó fẹ́ wí bẹ́ẹ̀ ìwọ ọ̀sán kankan sí tí ọ̀dà ojíṣẹ́ tí wọ́n rán ni nítorí pé ńgbà tí àwọn sọ pé kò sọ bẹ́ẹ̀ tí wọ́n wá sọ nǹkan mi kí ló ṣe yẹn ó ti parọ́ lábẹ́ òfin ọlọ́run ó dòkú rọ́ọ̀nù torí ọ̀dọ́ wọn wa a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé tá a bá sọ̀rọ̀ ká sòdodo ọlọ́run bá nífẹ̀ẹ́ sáwọn ẹni tí bá máa sòdodo ọlọ́run nífẹ̀ẹ́ sáwọn tí bá máa sòdodo ẹni tẹ́ ẹ rí tọ́ lọ síwájú nídìí iṣẹ́ kan náà tẹ́ ń jọ sí láyé yìí tọ́ gàgàgàgàgà tẹ́ lé tẹ́ bá wàláì tẹ́ bá wádìí lọ́pọ̀lọpọ̀ gbà òdodo ló fi kún tiẹ̀ òdodo ló fi kún tiẹ̀ tó máa ń ṣiṣẹ́ wẹ́lẹ́dà lásán tó ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ tí ń jóni tó bá fi òdodo kún tiẹ̀ ọlọ́run bá lè bùkún ọ nídìí iṣẹ́ tí ìlọsíwájú tí ọ̀lẹ́gbẹ́ ọgbọ́n bẹ́ẹ̀ tẹ́kí gbogbo àwọn tó bá nídìí sẹ́wọ̀n wọ́n ọmọ wọ̀ ọ́ lókè rere ni tí gbogbo ẹni tí ń dìde tí wọ́n náà kọ́ sí àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni ìjàmbá yìí ni gẹ́gẹ́ bí irọ́ ti ṣe máa ń sàn lẹ́nu àwọn òṣìṣẹ́ ọwọ́ gẹ́gẹ́ bí àyà óò oh, irọ́ ń àwọn èèwà ọkùn tó rí pa ẹni tí ó ní ọwọ́ agbasọ lọ́la tí ó sì di lọ́la tó dé tí ó ní a ah, sọ́la mọ̀ pé ni ìbọ̀tún làmú ní kẹwàá ìwọ̀n ah, àdá ìwọ̀n anímọ̀yàtọ̀ láàrin ọ̀la àtọ̀túnla bí ńgbọ́ wa tún dé lọ́túnla náà ó lè ní ṣebí aago mẹ́jọ kálẹ̀ mọ̀ pé ẹsẹ̀ ń bọ̀ láago mẹ́jọ àárọ̀ wọn náà ló ní ẹ máa bọ̀ as early as eight a.m. ìwọ ní am ìwọ pm so gbogbo àwọn ọ̀rọ̀ oríṣiríṣi iná lọ́pọ̀lọpọ̀ fi batara rẹ̀ jẹ́ tó fi hàn ara rẹ̀ léèmà bẹ́ẹ̀ náà ni ẹni tó wà níwájú wa tó aṣíwájú wa nídìí ẹ̀sìn tó bàbá òkúrọ̀ irú àwọn eléyìí náà ń kọ́ tẹ́gbẹ́ irọ́ náà ní gidi àwọn ọ̀rọ̀ gidigidi tó pé kò síbi lọ ó lè máa parọ́ mọ́ náà ó lè máa parọ́ mọ́ ó lè o lè ní tọ́ bá ṣe tó tún gbogbo àwọn aráàlú tó mutí tó ṣe gbogbo ẹ̀ sátì ka fati àdé na siratal mustaqim ọlọ́run ti forí jọ ẹgbọ́ sọkúsọ ẹgbọ́ ọ̀rọ̀ ti ń tà so ńgbà tó bá wá jẹ́ nídìí ẹ̀sìn náà tún bọ́ lọ́wọ́ à gbogbo eléyìí inú abẹ́ fáìlì wo fẹ́ gbèsè pípa bí ìyàwó kò sí oníyàwó náà tí èso kpọ̀rọ̀ ẹni tí ò ríran síra rẹ̀ tọ́wá ríran sára yìí ẹ̀rọ àwọn bàbá ń nori kò mọ kí òun wà fa òun wà mọ bitarisi kì tiẹ̀ wà yóò máa ta àwọn èèyàn jẹ látàrí irọ́ torí pé ọmọ èèyàn fẹ́ràn rọ́jò òdodo lọ wọ́n gba ti rọ́jò òdodo lọ ẹni tó ṣe pé àìsọ̀rọ̀ rẹ̀ láì parọ́ mùnáfìkì kékeré nù bákan náà wà idha wa'ada akhlafa tó bá sàdéhùn yọ yẹ náà ni àìsàdéhùn rẹ̀ làyàdéhùn rẹ̀ ìtumọ̀ rẹ̀ ẹ lè bá sàdéhùn kan kó pé njọ́ kan láyé tọ́wọ́ ni ẹja pàdé ńbí bẹ́ẹ̀ ẹja pàdé ńbẹ́ mélòó aago mẹ́wàá àárọ̀ náà ni pẹ̀lú gbọ́nà tẹ́ bá débẹ̀ tẹ́ bá débẹ̀ tọ́ bá yá ẹni kó débẹ̀ láago mọ́kànlá àbọ̀ kí ló dé ọ̀rẹ́ wa aago mẹ́wàá lẹ sọ ah, sọsàn tí wàá pa ni mẹ́wàá àárọ̀ àti mọ́kànlá àbọ̀ ẹsẹ bá àárọ̀ náà lásán wa ẹ gbọ́dọ̀ so gbogbo olú ẹlẹyìn mùnáfìkì nù mùnáfìkì kékeré gbogbo àdéhùn kò ní pé àìsàdéhùn rẹ̀ làyàdéhùn rẹ̀ mùnáfìkì nù tẹ bá sọ̀rọ̀ yóò ládéhùn Ọlọ́run ní eyẹ òun èsì sọlọ. òun èsì sọlọ gbogbo àwọn àṣà burúkú wọn àmọ́ àkó nù gbèsè ayé tiwa ìbọlọ àdéhùn rẹ̀ kì í yẹ òun náà ló sì ní dandan kápádìọ torí ọdọ wa torí ẹ gbogbo tó bá ṣe láì máa ronú kó tó ṣe máa ronú kó tó sọ tó bá gbàdéhùn náà ló bá fẹ́ ṣe èèyàn lè lérò pé òun ó pe gbogbo àníyàn rẹ̀ ni pé inṣàlá òun ó pe àmọ́ bá ti ń sọ pé kí ni ẹ jẹ́ wọ́n mọ̀ mọ́ yìí Baba! mo fẹ́ kẹ́ sàdé òfin mi pé ẹ bá bàtà tuntun insha allah máa ra bàtà tuntun níjọ́ wo sẹ́mi ọ̀pọ̀ ọmọdé ǹjẹ́ òní wọ́n fẹ́ lọ́la lọ́la insha allah máa bọ̀ ra tọ́lọ́mọba ní kọ́nà rẹ̀ sí ra bàtà fún ọ̀nà sí baba bàtà ara ṣé mo sọ insha allah bẹ ẹlẹ́dàá ò tí ì fún mi lágbára ni ọmọ wàláhì tàláhì ṣé mo sọ fún ọ pé inṣàlá ah bàbá kí ni tó máa inṣàlá tọ́lọ̀ ń bá fẹ́ ọlọ́run ẹlẹ́dàá wa ò tí ì fẹ́ bẹ́ẹ̀ ni ntí rọ́nà rẹ̀ máa bá ń ṣàdúrà pé kọ́lọ́run bójú ń rọ́nà rẹ̀ ìmánì ọmọ gan lè kún ọmọ ká máa parọ́ fún ọmọ ká máa parọ́ fún yàwó ká máa parọ́ fún fún yà gbogbo èèyàn lórí àdéhùn òfò ó gbogbo yẹn ti wá sanwó àjìtà wọn ni bóun ni ọmọ ṣé ṣé wọn ti lọ ni wọn yìí lọ àmọ́ wọn ti sanwó tán ọjọ ah, ah, ah, wọn lọ bẹ́ẹ̀ mọ wọn lọ ń gbà náà gbogbo yẹn gbé pàálù gbéra wọn ni gbogbo alálàájì ti lọ tán ṣé wọn ti lọ wọn ti darí ni <laughs> subhanallah ó kì í dùgbò àwọn bá darí tọ bẹ́ẹ̀ làdéhùn irọ́ ọ̀pọ̀ lẹ́nu àwọn èèyàn ọ̀pọ̀ lẹ́nu àwọn èèyàn ní tá a bá ti lè ṣe tá a mọ̀ dájú pé àní lè ṣe àgbọ̀dọ̀ sàdéhùn rẹ̀ kọ́dé tá a mọ̀ pa lè ṣe níbọ̀ lọ́n ṣe fún alágbára ká tún máa sọ pé kí ni insha allah tọ́lọ̀ bá fẹ́ torí tọ́lọ̀ ọ̀bọ̀ bá fẹ́ èèyàn lágbára láti ṣe nǹkan púpọ̀ tí ò ní rí ṣe torí a máa sọ pé insha allah torí ẹ ẹ rí àwọn ọmọ yín gan tẹ bá ṣàdéhùn míì lẹ́yìn ìgbà tẹ ti fi lẹ́yìn kọ́ra tẹ bá sọ fọmọ yín pé màá ṣe nǹkan báyìí fún ọ tẹ bá gbàgbé insha allah ọmọ sọ pé bàbá ẹ ti sọ pé insha allah kí ló dé ah, tọ́lọ̀ ọ̀bá ní kẹrin ṣe ń kọ́ àti pé yóò dáa fún insha allah àmọ́ insha allah wa kò gbọ́dọ̀ pẹ́ sí àdéhùn wa o insha allah wa gbọ́dọ̀ wá pẹ̀lú àdéhùn lẹ́ẹ̀kan náà nǹkan kan gbọ́dọ̀ yà àwọn adákẹ́ lọ gbárí àwọn anìtọ̀ inshàlá kò wúlò kò sí ń tọ́pa ń pọ̀ mọ́ àyàfi ẹni tó sàdéhùn tó fẹ́ sọ pé inshàlá tí kò gbé ọwọ́ awokọ̀ táwọn ní inshàlá ó sì àdéhùn ó fẹ́ sọ pé inshàlá sísìn bá dé jẹ́ ó sì tán lọ́ba ní inshàlá gbogbo eléyìí kò sí ń burú mẹ́ àtàbà pa lórí ó mú mi tán lọ́wọ́ sọ pé inshàlá kò sí ń burú mẹ́ àmọ́ àṣàdéhùn láago mẹ́sàn-án àárọ̀ ó wá dàgó mẹ́sàn-án alẹ́ àwa ní inṣàlá ọ̀ ń tanra rẹ jẹnu ọ̀ ń tanra rẹ jẹnu. wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa in yasha Allah ọ̀ gbọ́dọ̀ sọ fún kankan pé màá ṣe lọ́la àyàfi kọ́ máa sọ pé insha allah tọ́lọ̀ ń bá fẹ́ ẹ jẹ́ kó wọ́n mọ̀ yìí káwọn náà sì fi kọ́ra dáadáa wa idha tumina khan. àìfọkàntán là ìjàmbá ìyẹn ni kíkẹ́ ẹ bá fọkàntán yọ jàmbá yín náà ni ìjàmbá bàbá nù oyè tó ń gbà nù ọjẹ́ oyè pẹlụ pẹ̀lú lẹ́kẹ́ rẹ̀ lọ́rùn bàbá ń jàmbá ń bá wá oníjàmbá ẹ sá ti kó sí lọwọ kò sẹni tí ó fọkàntán tí ò wọn ẹni tá ọ̀pọ̀ àbòkéré ọ̀nà ó nítorí pé wọ́n ti ní àtowó ẹni àtowó olówó ọlọ́sà máa fi kàn wọ́n wà gẹ́gẹ́ bí àṣà àwọn olè olè ló máa ń dárú àṣà báyìí torí pé ńgbà tó lówó bá béèrè owó rẹ̀ ńkọ́ ẹ ó kó mi lọ mo sì ná mo sì sọ pé ń san padà fún kí ló burú ń kí ni ò burú ń bẹ olè kí ni ò burú ń bẹ olè só ní kó ọbọ̀ ń pamọ́ ni àbí kó ọbọ̀ ń na òun àmọ́ owó náà àbí torí di eléyìí ìjàmbá O lè ṣẹlẹ̀ ń pa owó ó lè ṣẹlẹ̀ ń pa obìnrin ó lè ṣẹlẹ̀ ń pa ọ̀rọ̀ ó lè ṣẹlẹ̀ ń pa nǹkan púpọ̀ tòwó nìyẹn wọ́n kó pamọ́ sí wa lọ́dọ̀ wọ́n sì di owó tí wọ́n di ohun sínú ọgbà ẹ̀ sínú wọ́n ti pè ọjà gẹ́gẹ́ bá ṣe gbọ́jà fọ́ bá ṣe gbégbà náà fọ́ bẹ́ẹ̀ lọ́ọ́ dà padà fẹ́ni tó gbé fọ́ ọ̀ gbọ́dọ̀ tú. lẹ́yìn tí ẹtijọ́ ka á tó ti mọ ẹtọ́ tó jẹ́ ẹsì ti tán kókó bó ṣe wá níjọ́ tó ló bá béèrè owó rẹ̀ ló gbé jáde fún kó tún nǹkan rẹ̀ nù. pé ẹ ah, ńgbà mo rí lówó ẹyọ mo á ṣe sówó ńláńlá à ó lè ní ọ̀nà ó ń jàǹbá ọ ọ jẹ́ fifty fifty naira wọ á bẹ̀rẹ̀ sí ní sẹ́wọ̀n ń lò ń sẹ́wọ̀n ń lò níjọ́ tó lówó one thousand fún ọjọ́ hundred thousand ló wá ní owó mi kọ́ yìí ní kí ẹsẹ̀ sọ owó èlò kan ló fún hundred thousand ká àní tẹ̀mí ni sáré pé rí wí torí kèésì owó tó gbé fún ọ̀nà torí pé bóyá owó tó ń gbé fún ọtọ́jọ́ fifty fifty naira yẹn ìgbà tí wọ́n kà nígbà tátúkà tátúkà tátúkà tátúkà ipò owó bọ̀dá mẹ́fìtà ìlélẹ́yìí wọ́n túkà wọ́n túkà wọ́n túkà wọ́n túkà wọ́n ní yà á gbà ìlélẹ́yìí àbí bẹ́ẹ̀ ni wọ́n kà ń náwó pé pépà wo ló fi sínú owó yìí àbí kọ́ máa ń ṣe ni aha ó ti dá gbogbo ẹ̀rù owó tó gbé ni ọ sọ fún yín pé òun tíráàbù ìyàwó òun sì wà lé ẹ dákun torí tó bá fẹ́ ra nkankan tó ẹ dákun ẹ máa bá ń bá ara lọ́ba di pé kíyàwó wà lé láwọn fi sọ lọ́ba di pé òun wọ́nà wọ́n sáfi wọlé gbàtọ́ wọlé gbà inú lẹ́yìn sì rọ adá báyìí wọn adúpẹ́ fọlọ́ ẹ mọ̀ wá mọ̀ wá mọ̀ wá bọ̀ nàdúlẹ̀ kan láàrin ẹ mọ̀ wá nàdúlẹ̀ kan láàrin sábà pé jàǹbá ti bẹ̀rẹ̀ nu torí pọ̀pọ̀ rẹ̀ sọ pé kọ́ wọlé tó ọba sí ń lé ó sì tún lọ́wọ́ wá bá nájú sábà pé jàǹbá ti ń bẹ̀rẹ̀ bọ̀ bákan bíi pé ń bá yàwó ń yàwó sùn ńlá nù ńlá nù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà ló máa ń ìjàmbá tẹ rí yẹn a tún máa wọnú ọ̀rọ̀ ẹnìkan ní ọ̀rọ̀ yìí àṣírí ni o mọ̀jẹ̀ nìkan o mọ̀jẹ̀ nìkan o ò ní ọ ti wá bi ilé gbọ́rọ̀ pamọ́ sí ẹnìkan àti ok ẹnìkan àti bó ń ó wá sọ fún ìyàwó rẹ̀ so ìyàwó rẹ̀ iṣẹ́ nìkan ìyàwó rẹ̀ iṣẹ́ nìkan ó wá tú àṣírí aláṣírí ó tú fún ìyàwó rẹ̀ màtíyàwó rẹ̀ ti gbọ́ gbogbo ìlú ti gbọ́ torí tọkùnrin ọba lè sọ ẹnu rẹ̀ a obìnrin tiẹ̀ ńkọ́ ẹnu tí wọ́n síláàkì ju tọkùnrin lọ òun á sí ni sọ fún gbogbo ìlú ó ń tiwa ni mo ní ẹmọ ìdẹ́nì kan gbọ́rọ̀ yìí ta ni mo sọ fún ta ni mo sọ fún yóò tún máa lò so eléyìí tí wọn bá fọkàn tán yọ jàǹbá síbẹ̀ yìí ti mà wípé àìjẹ́ pé àwọn èèyàn ṣe fọkàn tán ó dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà alẹ́ ńlẹ̀ ayé ẹni tí wọn kó wọn ránṣẹ́ sí kọ́ ọmọ báwọn bá lé lọ ọmọ alẹ́ wọn ti ń kówó ránṣẹ́ òun wà ń dalẹ̀ ó ń ṣiṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́ni kọ́ akọ́ lélẹ̀ ìsìn kówó ránṣẹ́ gbogbo tí wọ́n ń kó ránṣẹ́ ẹ̀yin fi ń jẹ bọ̀kọ̀tọ̀ ẹ̀ ń jẹran adìẹ ẹ̀ àwọn ẹja ńláńlá tó ń tiẹ̀ jẹ àbí tó náà rí tí ò fowó tiẹ̀ rà ẹ̀yàn máa jẹ gbogbo ẹ̀ òun náà tún lè máa ní kọ́ọ̀bù fúlọ̀ọ̀nù ilé àwọn táwọn ń gbé pẹ̀lú owó lówó nígbà tó ń tì bá wa dé wọ́n sì máa ya fọ́tò ilé òǹlé ti bá dé lintel yọ ya fọ́tò rẹ̀ pé bá dé bí o tó kówó ránṣẹ́ o kápá bí èlò lápò ránṣẹ́ ah, bó bá ṣe wá sí ah, ó ń tì tún kówó ó tún ní ló kú o yóò tún lọ ya fọ́tò lè tì tí wọ́n tún ti bá dé ti gba pé igi gidi pákó gidi náírà ó ti àwọn kó pákó yóò tún lọ ya àti ra pákó ló kú alumílíọ̀nù ó wọ́n sàkàrọ̀ ó kò rọra ń sẹ́ ti wá délé ọwọ́ awálé kútọ̀ ẹ ìyàwó tiẹ̀ náà ta ló ló bọ̀ tó ń kó ránṣẹ́ sí ọtẹ lọ owó ń tán fowó sí. tó délé àlọ́ pọ̀ ọmọ alẹ́ lágbájá nígbà kan tó ti ń kó sáwọn bọ̀dá rẹ̀ tó padà hàn bọ̀dá rẹ̀ ọ̀tọ̀ ní táwọn láwọn fowó ilé fámìlì làwọn ń tún ṣe so tí ó tó tó tó sì wá fi hàn pé táwọn fowó ṣe tí ò so lónà wọn ti wọn ti pa gbogbo àlọ fún wọn àti ilẹ̀ wa mọ pé tọ̀bọ̀dá mi ilé tẹ̀tí máa ń kọ́ kọ́ wa ẹ bẹ́ẹ̀ là á bẹ̀rẹ̀ sórí gbogbo àsìkò tó ń fowó ránṣẹ́ sí wọn bá bùkátà ńlẹ̀ hmm, bá bùkátà ńlẹ̀ so wọn fọwọ́ wọnú ni o ọlọ́run tó ṣe lọ yóò tún ṣe mí hmm, yóò tún ṣe mí bá di pọ́ńtì bóyá ẹ̀mí tiẹ̀ kò lè yọọ bá rí kókú orí ilẹ̀ gbẹ́rẹ́ fún tí wọn ò ṣe nǹkan kan sí òun wọn yà lọ gbé sí àìmọye tó ti ṣẹlẹ̀ adúpẹ́ fọlọ́npẹ́ ìṣe bẹ́ẹ̀ lẹ́yìn àwọn àlú Yorùbá mi máa ṣe bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́npẹ́ hmm, bá ń ṣe yíwá yọ ọlọ torí pé ìjàmbá kò kò tí wa o dùn báwo wá ni ṣe jàmbá ọmọlàkejì torí di eléyìí eléyìí nínú àwọn ẹlẹ́kẹrin nínú ìṣe mùnáfìkì mùnáfìkì kékeré ọ̀nà ni wọ́n yíra ọ̀họ́ sọ́mọ fẹ́jọ́ kò lè bá yẹn jà kó má wo àpòkì tọ́ba bá yẹn jà yóò wo àpòkì ni ọ̀bẹ nìkan jà fọ́gùn gbogbo lé mu ni mùnáfìkì kékeré nù wọ́n àti ọmọ lẹ́njọ́ ń jà oníkò ní da fáwọn yàrá ẹ̀ ah, ah, kí ni yàrá sí ṣe ah, ìwọ pẹ̀lú rẹ̀ man to man lẹ́njà wọ́n á sì ti pé ìyá láyà wípé àwọn bàbá ẹ̀ gan wọn ti bá sọ̀rọ̀ báwọn ah kí ni bàbá mi ṣe èmi ọmọ bàbá mi mọ̀ ń bọ ọjà ṣe ìwà pòkì lélẹ́yìn èèyàn sọ́ra ẹ má jẹ́ kí nǹkan tayọ bó ṣe máa ẹ má jẹ́ ọ tayọ bó ṣe máa ẹ̀mí àtọ́ ọmọ là ń jọ́njà ọmọ sọ́ma ní ń jà ẹ dákun ẹ má bú bàbá ẹ má bú ya ẹ má bú ya láyà ìṣepò kíìnù ọ̀rọ̀ ní ti tọrọ ká máa ṣépè ìwà pò kéèyàn èpè kìnnì èpè kìnnì irú ẹ̀ pọ̀ láwùjọ yorùbá gán wàláhì tàláhì èyí ni màbí báwọn yorùbá ṣe rí nu kó tó máa gbèlú yorùbá ọ̀rọ̀ tí ò tọrọ èpè ti ń bẹ ní kọ̀rọ̀ ẹ̀kẹ́ wọn bàjẹ́ mọ́tò ń bọ̀ ó mọ́ṣínì ń bọ̀ ó sì ń bá eré burúkú bọ̀ ó fẹ́ já títì láì jẹ́ kó wo wájú owó ẹ̀yìn. ẹ̀yin ò sì mọ̀ kẹ́ni kankan bọ̀ pé ẹlọ́ni dà fún ọ ni yóò bá abájọ tí wọ́n èrè pọ̀ títì ẹ̀rọ káwọn bàbá mi burú gan àwọn ìyá mi burú pé òun náà ló sì ní kò ní fún kò burú wọ́n gbá tiẹ̀ ní ń bẹ́ wù lọ́rùn ní ah, o ò sì ní mọ̀ pé àfọwọ́fà náà ni ni torí pé àwùjọ tí ò bá ti sí ìdí inú tó fi jẹ́ pé àwọn náà yàrá wọn wéré sẹ́yìn àgbà sọ pé kò ní dáa fún ọ lọ́wọ́ túmọ̀ sí pé kò ní dáa fún ọ àbórí rẹ fẹ́ burú ni lọ́wọ́ túmọ̀ sí pé orí tiẹ̀ burú kí ló sórí rẹ eruku ò sí mbẹ́ so àbùrọ̀ wa pọ̀ yọmọ ọlọ́mọ wéré ọgbọ́dọ̀ ṣe sùúrù kọ láàmú mara sẹ́yìn náà sọ pé ká súnmọ́ Islam ká súnmọ́ Islam yóò di aburúkú láwùjọ àwọn tí wàá ti súnmọ́ ogun tẹ́ súnmọ́ ogun ogun máa ń rú yàn galegale ni tógun bá ti wà ọmọ wa ti bà nǹkan jẹ́ ni pé mo ti ẹ̀ fẹ́ dán nǹkan yìí wò torí ẹ nígbà tí ò sí islam wọn yára wọn wèrè gidigidi nígbà tó sì jẹ pé àwọn náà ẹnu wọn ò ṣe sọláàt ẹnu wọn ò ṣe sọláàt yóò bọ ọlápọnlé fẹni kankan àyàfẹ ni tí bá ń bẹ̀rù kó lè mọyìn ó lè yà wọn lọpọlọ nìsín tí wọn bá ṣe bàbá wọn ó lè pé kéèyàn dáná bá wọn irú rẹ yóò bá máa pọnlé ìgbà ṣe gbé àwọn dìde ìgbé dìde ògùn ni kèé ṣe ìgbé dìde islam torí ẹ̀ ló ṣe jẹ́ pé yorùbá wọn kì í pẹ́ nìkan lé àfẹnjọ́ máa ń bẹ̀rù kó lè ba tàwọn jẹ́ àpọ́nlé irọ́ ni ìwọ náà rí tọrọ bá ti pọ́ pọ̀ pẹ̀lẹ́ nìkan ò ní kí ló dé ta ìpera wa ní ìwọ gan láti pilẹ̀ kí ló dé ta ìpera wa ní ìwọ ìwọ náà láti pilẹ̀ kò ní sínú pé ẹ̀yin ẹ̀yin ọ̀rọ̀ wa dé tàjọ́ wa ni ìwọ náà ah, yorùbá ẹ̀kọ́ wọn kéré púpọ̀ because nínú ẹ̀kọ́ láyé ìwọ ni wọ́n máa jẹ́ láéláé nínú ẹ̀kọ́ láyé ẹ̀yin lẹ́yìn ọ̀ máa jẹ́ láéláé tí o bá ti sẹ́kọ̀ọ́ ẹ̀yin ó dìwọ́lẹ̀ kan náà torí ẹ̀ àwọn Yorùbá ẹ̀kọ́ tiwọn tí wọ́n ní kò lọ títí ẹ̀kọ́ kékeré ni nítorí pé ìdí ẹbọ wọn ti ráwọn ẹ̀kọ́ ìdí tí òfin wúlò nù tẹnumẹ́jì bá ti ń jà ó lè jẹ́ irọ́ bàbá rẹ̀

ẹ̀rí kí táwọn èèyàn bá dé lọ́nà ah irú bàbá yìí lọ́n tó ọ̀ọ́dà ọmọ yìí hmm, àwọn ń pòwe fún un wọ́n ń paroko fún un pé wọ́n sọ ọ́ di eh, máa gán abẹ sójú ò bá bẹ̀rù nù wọn ò ní ẹ̀kọ́ pé àgbàlagbà gbọ́dọ̀ panlé ẹ̀sìn Islam lọ́kọ́ wa bá wọn àgbàlagbà kò sí tó lè ṣe tí ìwọ ọmọdé tó wàá di pé orin fín Islam lọ́kọ́ wa bá wọn.

kọjá pé ẹ̀kọ́ tẹ̀ fi ń bá yẹn sọ̀rọ̀ lójú rẹ̀ náà lẹ́yìn máa fi sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn rẹ̀ ọ̀pá ẹ̀mẹ́yìn èèyàn lẹ́yìn nígbà tá a bá wà ẹ̀ kọ̀ pàkọ́ síra fún mi ọ̀gbọ́n ti ń wí. ẹ sì rí pé ẹni tí ń fún sọ pé sí bàbá ti àdìwọ́ ẹnìkan ní sọ abẹ nìkan jà á sì fọgùn gbogbo lé mu so eléyìí ń bẹ nù wà múnáfìkì njẹ́ máa ń pèèyàn lójú rẹ ní ká pè lẹ́yìn rẹ̀ máa ń pè lẹ́yìn rẹ̀ ní ká pè lójú rẹ̀ eléyìí ò ní sọ yín di múnáfìkì kò ní sọ yín di múnáfìkì bákan náà ẹ lè bá o ti parí tẹ bá bá múnáfìkì yọ yín náà pétọ àwọn ọmọ bàbá wa ẹ dákun èmi fẹ́ ká dá pé ọdọọdún a máa wálé àwa tá a wà ń dalẹ̀ a máa wá jókòó pẹ̀lú àwọn ẹni tó bá wà lé ká máa sọ̀rọ̀ bá a sì gbé ọ̀rọ̀ lé wa lọ síwájú ìtọ́jà múnafíkì nu wa kò ní mú sẹ́lẹ̀ kan nínú gbèsè ayé rẹ̀ àti ọ̀dá mẹ́jọ wa kò ní dáa fún májẹ̀mú náà májẹ̀mú gan ni ò ní dáa fún <laughs> ìyẹn ni pé ẹ̀yin tá a jọ dáa náà kọ́ ká dáa fún yín so gbogbo eléyìí kò sí nínú ìwà tó dáa jàmá eléyìí ni àwọn ìwà tí sọ ní di mùnáfìkì kékeré àti kékeré àti nílá kò sí ètí òbúrú tí wọ́n gbìyàn ìyẹn lọ títí wá ní mùnáfìkì mùnáfìkì mùnáfìkì wọn mọ̀ ń pè mùnáfìkà mùnáfìkà wọn mọ̀ ń pè à ẹ̀dá kùn sẹ́yìn ọwọ́ ẹ̀yìn ọlọ́mọdé kese bi musulumi musulumi musulumi ìwà mọ̀ ń pè musuluma musuluma musuluma ìwà mọ̀ ń pè kọjọra wọn ẹ̀rí pé lóyún tó wá pé musulumi ìwà mọ̀ ń pè ẹ wẹ̀yìn musuluma ìwà mọ̀ ń pè yọ wẹ̀yìn àmọ́tá munafiki ìwà mọ̀ ń pè láíláí kódà tọkàrà bá ní jẹun wẹ̀yìn tani ọ̀lẹ́kọ̀ọ́ ó tùrí tí má nìyọ sọ mọ́ wẹ̀yìn o <laughs> torí tí o bá wẹ̀yìn gbogbo ẹni tó bá wẹ̀ ah, àṣẹ munafiki ni. torí ẹ kò sẹ́ni tí ń ìròyìn burúkú nù wá ọlọ́run má ṣe tí ó gbé ìròyìn burúkú rìn má torí délé ẹ ẹ ká kíyè sára ògbé a yìí pé ní ṣe ní sọ di mùnáfìkì ńlá onísọ ní di mùnáfìkì kékeré sí ìtọ́ dànù ẹ fi fún wa yà wá ní mùnáfìkì tó ṣe pé ṣe lóun gbàgbọ́ ìnìgbàgbọ́ òdodo náà tún wà nù ọkàn rẹ̀ ọlọ́mọ bá wa ní ìmánì jẹ́ ọlọ́ ṣàánú wa ká tó kú ṣàánú wa lẹ́yìn ikú wa má dojú tì wá lọ́la kìyàmù kárántí pé nínú tó lọ́wọ́ bá ń fẹ́ ká máa ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba wa wọn náà ní ká máa ṣe asọ́láàt fún ọ̀gá wa aṣíwájú gbogbo ọmọ anabi adam anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí kíni torí àṣẹ ọlọ́ọ̀ni lẹ́yìn tó lọ́n ti fún wa nírò bí àtúngán tàwọn malaika o àwọn kan ṣe asọlát fanabi muhammad sallallahu alayhi wa sallam ọwọ akpọ̀ aláṣẹ káwọn ọmọ síbẹ̀ inna allah wa malaikatahu yusalluna ala nabi ya ayyuha alladhina amanu sallu alayhi wa sallimu taslima fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم أصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا من كل خير والموت راحة لنا من كل شر ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد